ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú ṣùgbọ́n kó tó di wípé a tẹ̀síwájú bí ẹ̀yin bá ní ohun kan tí ẹ fẹ́ fi tó wa létí tàbí ẹ ní ìpolówó ọjà tí ẹ fẹ́ jẹ́ kí a bá yín gbé sí orí afẹ́fẹ́ ẹ lè pe nọ́mbà tó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán yìí ẹ ṣe púpọ̀. ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó ti bu ọwọ́ lu orúkọ àwọn mẹ́ta kan tí gómìnà babájídé sanwó-olú ránṣẹ́ láti yàn sí ipò kọmíṣánná nínú ìpàdé ojú pé ẹsẹ̀ pèlè wọn tí wọ́n ṣe ní ọjọ́bọ̀ ni wọ́n ti dìbò yan àwọn mọ́kànlá náà agbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin náà Mudashiru Obasa ṣàlàyé pé àwọn mẹ́ta tí gómìnà forúkọ wọn ránṣẹ́ sílé náà ni Ganiu Ayuba Olúgbénga Oyèrìndé àti Bámigbóṣe Martins ilé ìgbìmọ̀ náà bu ọwọ́ lu orúkọ àwọn èèyàn yìí fún ipò ìgbìmọ̀ àṣejọba rẹ̀ ìyẹn àjọ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ ọba ìyẹn Lagos State Civil Service Commission àti iṣẹ́ ọba ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ ìyẹn State House of Assembly Service Commission bákan náà àwọn yìí ni wọ́n ti bu ọwọ́ lu orúkọ wọn fún iṣẹ́ làṣẹ́kò ní Akeem Bello tó jẹ́ ọmọ ilégbìmọ̀ asòfin náà nínú sáà kẹjọ tó kọjá Kabiru Lawal tó jẹ́ ọmọ iléègbìmọ̀ asòfin láti ọdún 2007 sí 2015 àti Richard Ọ̀ṣungbóyè àwọn tí wọ́n fọwọ́ sí orúkọ wọn fún iṣẹ́ ìgbìmọ̀ asòfin náà ni Babatunde Sẹ́ríkì tó jẹ́ ọmọ iléègbìmọ̀ náà tẹ́lẹ̀ Avosin Sùúrù Adésínà Ọ̀dẹ́yẹmí Olúbùnmi Fábánwò tí wọ́n bu ọwọ́ lù gẹ́gẹ́ bí alága àti Kamarudin Ọlọ́runòjẹ́ ìgbìmọ̀ alábẹ̀ṣẹ́kẹ́lé ẹlẹ́nu mẹ́jọ náà tí wọ́n gbé kalẹ̀ láti yẹ àwọn tí gómìnà Sanwó-Olú fi orúkọ wọn ránṣẹ́ lọ jábọ̀ fún ilé ìgbìmọ̀ fún alága wọn Rótìmí Abiru nínú ìpàdé ojúpé ẹsẹ̀ pèlè tó wáyé Abiru ṣàlàyé gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ náà wípé àwọn ṣe àyẹ̀wò fínífíní àti ìbéèrè fún àwọn tí wọ́n yàn ní ọjọ́ kẹtàlá oṣù kejìlá ọdún tó kọjá bẹ́ẹ̀ ni wọ́n dáhùn gbogbo ìbéèrè tí ìgbìmọ̀ alábẹ̀ṣekélé náà bí wọ́n dáradára bẹ́ẹ̀ ni gbogbo ìwé ẹ̀rí tó tọ́ ni wọ́n kó kalẹ̀ fún ilé ìgbìmọ̀ náà láti ṣe àyẹ̀wò sí. èyí ló jẹ́ kí wọ́n wẹ̀yán kọ̀ọ̀kan nínú ìjábọ̀ ìgbìmọ̀ yìí ní ilé ìgbìmọ̀ asòfin náà èyí tí Abíọ́dún Tọ̀bún fi ọwọ́ sí tí Victor Àkàndé sì kín lẹ́yìn ẹ̀wẹ̀ àwọn tí wọn kò perégedé ni Àjàyí Bẹ́ńbẹ́ George Ọbáfẹ́mi àti Ọlánrewájú Sànúsí. Orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè mẹ́fà mìíràn tó jẹ́ ọmọ ẹgbẹ́ ìṣọ̀kan ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ECOWAS ti pè fún ìpàdé kíákíá lórí bí àwọn ti yí orúkọ CFA France sí ECO tó sì jẹ́ ìgbésẹ̀ àwọn olórí orílẹ̀-èdè mẹ́jọ kan. Ìpè yìí wáyé nínú ìfẹnukò ìpàdé tí àwọn orílẹ̀-èdè tó jẹ́ Nàìjíríà Ghana Gambia Guinea Liberia àti Sierra Leone ní ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ọdún tó kọjá ní àwọn orílẹ̀-èdè mẹ́jọ elédè Faransé tí àwọn náà jẹ́ ọmọ ẹgbẹ́ ECOWAS ni wọ́n yí orúkọ owó kan tó ń jẹ́ CFA franc padà sí echo echo. Ni orúkọ owó tí àpapọ̀ ọmọ orílẹ̀-èdè tí ọmọ ẹgbẹ́ ecowas fẹnukò sí láti máa ná fún ìbáṣepọ̀ okòwò àti ètò ọrọ̀ ajé èyí tí wọ́n fẹnukò sí nínú ìpàdé wọn tí wọ́n ṣe ní ẹlẹ́ẹ̀karùndínlọ́gọ́ta rẹ̀ ní ìlú àbújá ìkéde owó cfa tó yí padà sí eco yìí wáyé látẹnu ààrẹ ilẹ̀ ivory coast alassane ouattara lórúkọ àwọn orílẹ̀-èdè mẹ́jẹ̀jọ elédè faransé tó jẹ́ ọmọ ẹgbẹ́ ECOWAS àwọn náà ní Benin Republic Burkina Faso Guinea Bissau Mali Niger Senegal Cote d'Ivoire àti ìlú olómìnira Togo fífẹnu kò sí nínú owó kan náà yìí tí yóò bẹ̀rẹ̀ nínú oṣù kẹfà ọdún yìí jẹ́ ara ìgbésẹ̀ àjọ ECOWAS láti mú àlá tó ti wà láti bí ọgbọ̀n ọdún ṣẹ lórí gbígbé owó kan kalẹ̀ èyí tí gbogbo ọmọ ẹgbẹ́ yóò máa ná fún ìbáṣepọ̀ ètò ọrọ̀ ajé àti ìdókòwò ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ tí kò ní ní ìgbégidínà kankan fún ìfẹ́ ìṣọ̀kan ti ilẹ̀ ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ orílẹ̀-èdè Ghana gbóríyìn fún ìpinnu àwọn orílẹ̀-èdè Faransé náà bí wọ́n ti gbára wọn kalẹ̀ lọ́wọ́ ìmúnusí ilẹ̀ Faransé láti dàpọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ wọn tí wọ́n jọ wà ní apá ìwọ̀ oòrùn lákòótán àwọn onímọ̀ nínú ètò ọrọ̀ ajé kan ti ṣàlàyé wípé ipò ààrẹ Emmanuel Macron nínú ìgbésẹ̀ ọ̀rọ̀ owó náà gẹ́gẹ́ bí ọ̀nà láti ja orúkọ owó ọ̀hún gbà èyí tó ń jẹ́ eco. ààrẹ Muhammadu Buhari ti yan dókítà Kingsley Obiora gẹ́gẹ́ bí igbákejì gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ ti ilẹ̀ Nàìjíríà wọ́n ti fi orúkọ ẹni tó yàn náà ṣọwọ́ sí ilé ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Ahmed Lawan fún ìbọwọ́lù tẹ́lẹ̀ nínú ìwé tí ó tẹ ààrẹ ilé ìgbìmọ̀ àgbà Ahmed Lawan lọ́wọ́ ààrẹ Muhammadu Buhari sọ wípé yíyan dókítà Kingsley Obiora wà nínú ìbámu pẹ̀lú àlàkalẹ̀ òfin ilé ìfowópamọ́ àgbà ti ọdún 2007 Obiora kẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ ètò ọrọ̀ ajé àti ìṣirò economics and statistics ní ìfáfitì ìlú Benin ó sì gboyè gíga nínú ìmọ̀ ètò ọrọ̀ ajé bákan náà ní ìfáfitì Ìbàdàn ó tún ní oyè dókítà nínú ètò ọ̀rọ̀ owó àti ètò ọrọ̀ ajé àwọn orílẹ̀-èdè ní fáfitì ìbàdàn lọ́wọ́lọ́wọ́ ó tún ti ní adìpọ̀mú olùdarí ní ilé ìfowópamọ́ tó ń pèsè owó fún àwọn orílẹ̀-èdè olùbuwọ́lu ìwé àtẹ̀jáde lórí ìyànsípò igbákejì gómìnà ilé ìfowópamọ́ àgbà ní fẹ́mi adésínà lórí ìlúkoro àti ọ̀rọ̀ ìròyìn àjọ tó ń bójútó ọ̀rọ̀ ìlera lágbàáyé ìyẹn World Health Organization WHO ti ya ọdún 2020 yìí sọ́tọ̀ láti mọrírì àwọn nọ́ọ̀sì àti agbẹ̀bí fún iṣẹ́ takuntakun wọn wọ́n sì ti ṣe àwọn àlàkalẹ̀ kan tó lọ́rìn eléyìí tí yóò múná dóko Sekinat Raji Ọláìdé jábọ̀ lórí eléyìí ẹ ká gbọ́. Ẹgbẹ́ àwọn olùtọ́jú aláìsàn àti agbẹ̀bí ilẹ̀ Nàìjíríà National Association of Nigerian Nurses and Midwives ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ ìlanilọ́yẹ̀ lórí pàtàkì iṣẹ́ àwọn nọ́ọ̀sì bẹ́ẹ̀ ni wọ́n fún àwọn nọ́ọ̀sì ọ̀hún láǹfààní láti dárayá kí ara wọn lè wà lálàáfíà nípa ìrìn pópó èyí wáyé lánàá òde yìí ìyẹn ọjọ́ kẹrìndínlógún oṣù kínní ọdún 2020 ìwọ́pópó tó dá lórí ìlàlọ́yẹ̀ ọ̀hún bẹ̀rẹ̀ láti ilé ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì ọ̀hún tó wà ní ìlú Agídíngbì níkẹjà ní Aláùsá ní ibi tí kọmíṣánná fún ètò ìlera nípínlẹ̀ Èkó ti gbà wọ́n lálejò ẹni tí igbákejì ọ̀gá àgbà àjọ tó ń rí sí iṣẹ́ nọ́ọ̀sì ní iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ìlera arábìnrin Ṣọlá Akétì ṣojú fún ó sọ wípé iṣẹ́ àwọn nọ́ọ̀sì kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn àti àwọn agbẹ̀bí torí ẹnu lásán kò lè sọ rírì iṣẹ́ wọn nínú ètò ìlera àti wípé ẹ̀yẹ tí wọ́n rí gbà lọ́dọ̀ àjọ elétò ìlera àgbáyé World Health Organization tọ́ sí wọn. ó tẹ̀síwájú wípé ọdún yìí ni mímọ rírì iṣẹ́ àwọn nọ́ọ̀sì tóun ti ríró wọn lágbára kí wọ́n lè tẹ̀síwájú nínú iṣẹ́ wọn nínú rírí dájú wípé ètò ìlera wà bó ti yẹ kí ó wà. alága ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì àti agbẹ̀bí náà arábìnrin Israel Blessing tún sọ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn nọ́ọ̀sì kò pọ̀ tó ní ìpínlẹ̀ Èkó síbẹ̀ ọ̀pọ̀ nínú wọn ló sì ń lọ sí ilẹ̀ òkèrè níbi tí wọ́n ti mọ rírì wọn ju ilẹ̀ Nàìjíríà lọ àmọ́ ìwọ̀nba àwọn tó sì kù sì ń sa ipá wọn fún ìlera àwọn ènìyàn àmọ́ wọ́n nílò láti ṣe sí i àwọn nọ́ọ̀sì ọ̀hún wọ́ pópó dé agbègbè Allen roundabout kí wọ́n tó padà sí ilé ẹgbẹ́ wọn ní ìlú Agídíngbé Ìkẹjà àwọn nọ́ọ̀sì ilẹ̀ Nàìjíríà tó wà ní ilẹ̀ USA UK Australia Canada Kuwait àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò darapọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ wọn láti ṣayẹyẹ ọdún ìmọrírì àwọn nọ́ọ̀sì fún ti ọdún yìí kí wọ́n sì tún lè ro wọn ní agbára kí iṣẹ́ wọn lè máa lọ bí ó ti yẹ kó lọ. látàrí iṣẹ́ ribiribi tí àwọn nọ́ọ̀sì àti agbẹ̀bí lágbàáyé ti ṣe àjọ tó ń bójútó ètò ìlera lágbàáyé tí gbogbo àwọn èèyàn mọ̀ sí WHO ni wọ́n ti fi léde pé ọdún 2020 ni kó jẹ́ ọdún fún àwọn nurses àti àwọn agbẹ̀bí tá a mọ̀ sí midwife èyí ló yẹ ká máa ṣe ìwọ́de lónìí lójú pópó láti ilé àwọn nurses nurses house ní Agídíngbì títí dé lọ sí Aláùsá tá a dẹ̀ padà lọ sí eh, Allen padà wá sí ilé àwọn nurses ní Agídíngbé tí a bá ṣe èyí tán a tún ní ọ̀pọ̀lọpọ̀ ètò tá a ní láti jẹ́ kí àwọn nurses kó wà papọ̀ torí iṣẹ́ ibi tí wọ́n ti ń ṣe afẹ́kún tún ṣe jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nurses láti UK USA Australia or South Africa tó jẹ́ àwọn nọ́ọ̀sì wa ní Nàìjíríà tẹ́lẹ̀ tí wọ́n ti ń ṣiṣẹ́ ní ọ̀hún àwọn náà ń bọ̀ wá sí orílẹ̀-èdè nàìjíríà láti jẹ́ kí gbogbo wa parapọ̀ ká fi ohùn kan ṣọ̀kan kí ètò ìlera orílẹ̀-èdè yìí kó ba lè múnádóko sí àti wípé bí wọ́n bá ran àwọn nurses lọ́wọ́ tábàrí tábà inú ibi kékeré bí ilé ìbílẹ̀ ni o tàbí ti ilé ìwòsàn ìpínlẹ̀ ẹ rí i pé àwọn nọ́ọ̀sì náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń bá níbẹ̀ tó bá ràn wọ́n lọ́wọ́ sí bí wọ́n fún wọn ní ètò ẹ̀kọ́ tó yè kooro tàbí tó máa fún wọn ní owó tó yẹ kó máa gbà tó lọ sókè sí wọ́n á túbọ̀ jà fitafita láti ran àwọn èèyàn lọ́wọ́ láti fún wọn ní ètò ìlera tó péye èyí ló yẹ ká máa ṣe ìwọ́de yìí lónìí láti celebrate àwọn nurses tí wọ́n ti ṣe ribiribi ní orílẹ̀-èdè nàìjíríà. Sekinat Ọláìdé Rájí. kò jẹ́ bí Sekinat Rájí Ọláìdé ṣe mú eléyìí wá fún wa. ààrẹ Muhammadu Buhari ti takọ́ṣọ́ lọ sí orílẹ̀-èdè London láti kópa nínú ìfilọ́lẹ̀ ìpàdé okòwò láàrin orílẹ̀-èdè United Kingdom sí Africa tó máa ń wáyé ní ọjọ́ ajé ogúnjọ́ oṣù kínní ọdún yìí aṣíwájú ìjọba Boris Johnson ni yóò gbàlejò àwọn orílẹ̀-èdè tó máa kópa nínú ìpàdé náà nínú ọ̀rọ̀ Fẹ́mi Adésínà tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn ó ní ìdí ìpàdé ọ̀hún òun ni láti mú ìbáṣepọ̀ okòwò tó lọ́rìn wá láàrin ilẹ̀ UK àti ilẹ̀ adúláwọ̀ ní ẹ̀ka ètò ọrọ̀ ajé àti ìpèsè iṣẹ́ gẹ́gẹ́ bí ìròyìn ìpàdé ọ̀hún yóò ṣe àǹfààní eléyìí tó pọ̀ fún ilẹ̀ adúláwọ̀ àti àwọn oníṣòwò rẹ̀ àti wípé yóò mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé ìdókòwò àti àwọn iléeṣẹ́ ńlá tó ń ti kéréje lákòótán nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó ní ìbọ̀wọ́lù Fẹ́mi Adésínà fi pé pẹ̀lú ìdásílẹ̀ ìbáṣepọ̀ ìdókòwò yìí ọlọ́rẹ̀jọ̀lẹ̀ tí kò ní ní ìgbégidínà kankan ìyẹn African Continental Free Trade ìpàdé orílẹ̀-èdè UK àti ilẹ̀ adúláwọ̀ náà yóò so èso rere fún ilẹ̀ adúláwọ̀ tó a ò ní rí jù báyìí lọ fún ìròyìn wa tí ń ṣe mẹ́wàá gbàǹkangbè ti alẹ́ yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí wípé lo òkúta àti àwọn ògúlùntu tí ayé ń jùlù ọ́ láti fi mọ ìpìlẹ̀ rere lo àwọn ọ̀rọ̀ àti àwọn nǹkan tó ń bani lọ́kànjọ́ tí ayé ń fi àkókò rẹ lásìkò yìí sọ fún ọ kó o fi lè dúró re kí ìwọ pẹ̀lú lè tẹ̀síwájú kò ní jù báyìí lọ o tí tó fi máa di ọ̀la ọ̀hún kọ́ orúkọ tèmi ni ṣògo rẹ ní kejì oorun ayọ̀ lásùn ó dàrọ̀.